الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله وعن أبي أسيد بضم الهمزة وفتح السين مالك بن ربيعة الساعدي رضي الله عنه قال بين نحن جلوس عند رسول الله صلى الله عليه وآله وسلم إذ جاءه رجل من بني سلمة فقال يا رسول الله هل بقي من بر أبوي شيء أبرهما به بعد موتهما فقال نعم الصلاة عليهما والاستغفار لهما وإنفاذ عهدهما من بعدهما صلة الرحم التي لا توصل إلا بهما وإكرام صديقهما رواه أبو داود وعن عائشة رضي الله عنها قالت ما غرت على أحد من نساء النبي صلى الله عليه وآله وسلم ما غرت على خديجة رضي الله عنها وما رأيتها قط ولكن كان النبي صلى الله عليه وآله وسلم يكثر ذكرها وربما ذبح شاه ثم يقطعها أعضاء ثم يبعثها في صدائق خديجة فربما قلت له كأن لم يكن في الدنيا إلا خديجة فيقول إنها كانت وكانت وكان لي منها ولد متفق عليه وفي رواية وإن كان ليذبح الشاه فيهدي في خلاخلها فيهدي في خلا في خلائلها منها ما يسعهن في رواية كان إذا ذبح الشاة يقول أرسلوا بها إلى أصدقاء خديجة في رواية قالت استأذنت هالة بنت خويلد أخت خديجة على رسول الله صلى الله عليه وسلم فعرف استئذان خديجة فارتاح لذلك فقال اللهم هالة بنت خويلد قولها فارتاح عن أنس عن أنس بن مالك رضي الله عنه قال خرجت مع جرير بن عبد الله البجلي رضي الله عنه في سفر فكان يخدمني فقلت له لا تفعل وقال إني قد رأيت الأنصار تصنع برسول الله شيئا آليت على نفسي ألا أصحب أحدا منهم إلا خدمته متفق عليه أقواي أيوة، ولا بيع قصدادا سامو علي باباوه ibi tí ìdánilẹ́kọ̀ọ́ sì bẹ̀rẹ̀ lálẹ́ yìí ibi tí a ti bá ẹ̀kọ́ dé nínú try online nítorí pé ìdánilẹ́kọ̀ọ́ tiwa kò dúró ó ń lọ lórí ẹ̀rọ ayélujára so ibi tí a ti wá bá dé yẹn ibẹ̀ náà láti tẹ̀síwájú. So, ìgbọ́yìí wá látọ̀dọ̀ bàbá usaid malik ọmọ rabi'a sa'idi ọ̀kan nínú àwọn ansar radiyallahu anhu ó ní bayna nahnu julusun inda rasulillahi sallallahu alayhi wa sallam láàrin ìgbà tí àwa jókòó sọ́dọ̀ anabi muhammad ìránṣẹ́ ọlọ́run kí àti ọlọ́ọ̀lọ́run kó máa bá a irja'ahu rajulun min bani salam ẹnìkan nínú àwọn ẹ̀yà ọmọ sálámà ọ̀wàbà faqal oni ya Rasulullah ìrẹ́ ìránṣẹ́ ọlọ́run hal baqiya min birri abawayya shay'un abarruhuma bihi ba'da mawtihima tí nǹkan kan ṣẹ́kù nínú ṣíṣe dáadáa sáwọn òbí mi méjèèjì tí ń fi máa ṣe dáadáa sí wọn lẹ́yìn ikú wọn. ìmọ̀sí oníkálukú ni pé nínú ọ̀ràn àyàn túláàsì wọn náà ní kó oníkálukú wa kó ṣe dáadáa sóbì rẹ̀ ní ìgbà tí òbí sì wà láyé. wa qada rabbuka alla ta'budu illa iyyah. wa bil walidayni ihsana olúwa rẹ̀ paláṣẹ pé ẹ gbọ́dọ̀ sí nǹkan kan mí yàtọ̀ sóun nìkan ó sì tún paláṣẹ kí ẹ máa ṣe dáadáa ní dáadáa sí àwọn òbí yín méjèèjì ìṣe dáadáa sóbí méjèèjì ó ọ̀kan nínú àwọn ojúṣe lórí òbí rẹ̀ eléyìí tí ọmọ tí ò gbọ́dọ̀ fi ṣàwàdà lópin ìgbà tó bá wu ọmọ láti wà lìjẹnà Islam òun ló mú irú ìlànà dáadáa báyìí wá ó lè rí bòmí gbogbo àwọn ọ̀rọ̀ burúkú tí wọ́n mọ pa fún ẹ lórí àwọn ìlànà irọ́ àánú ìṣìnà tọmìyàn wà lórí ẹ nípa ṣe dáadáa sóbì rẹ alọ lásán ni nítorí pé tẹ̀sìn Islam nígbà tí ọlọ́run ọba pa láṣẹ pé ká ṣe dáadáa sáwọn òbí wa ọlọ́run ọba gbé sí ìpele kejì lẹ́yìn ẹ̀sìn lọ́nlọ́ nìkan èyí fi hàn wá pé ipò tẹ̀sìn Islam tó gbé àwọn òbí wa sí nípa ká ṣe dáadáa sí wọn ipò tó ga púpọ̀ ni àti pé pápá gan ọmọ kan ò sí. Si tí ó ṣe oríire ní rọrùn ní ìgbà tó bá kùnà láti ṣe dáadáa sáwọn òbí rẹ̀ ìwọ òbí lórí ọmọ ó tóbi ọgá púpọ̀ kò sí fọwọ́ rọ́ ìyẹn gbọ́dọ̀ mójútó nàmbà tú láti kìí nàmbà fẹ́ torí ẹ̀ àwọn òbí yìí báyìí àwọn náà ni wọ́n jẹ́ sábàbí bíbẹ̀ wa àwọn lọ́lọ́kọ̀ tó tu ọmọ wa sílẹ̀ ayé báyìí dùn báyìí kan òbí rẹ ni sábàbí bíbẹ̀rẹ̀ òbí tó wá jẹ́ sábàbí bíbẹ̀rẹ̀ yìí ọlọ́run ẹlẹ́dàá wa ni kò ṣe dáadáa sí kò ní kó owó nǹkan kan kó o fi ṣe dáadáa sí yàtọ̀ sí pé bíbí tó bí ọ nítorí tí wọ́n bá pè nǹkan míì wọ́n bá ní kó wọ̀ òbí wọn a máa rí ṣe tayọ ara wọn wọ́n bá pè ìtọ́jú àbí ìnáwó àbí ìnára tóbi ṣe lórí rẹ̀ lásán wọ́n bá ní kí awò ká fi ṣe dáadáa sóbì wa ni ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ òbí ni ò ní gbà ju àbámọ̀ àtẹ̀kùn lọ nítorí lágbà lágbàn ká náwó òbí tí ò lówó kí ni ọ̀bá ná lágbàn ká nára ọ̀pọ̀lọpọ̀ òbí wọn ò lè sípá á ń bọ̀sibọ́sí pé wọ́n ti sẹ̀ tọ́wá kí lábala ìtọ́jú ni ọlọ́run ló tọ́jú gbogbo wa àmọ́ nǹkan kan ń bẹ tóbi ṣe fún ọ tí ò sí fọ̀bẹ bùdànù òun náà ní bíbí tí wọ́n bí ọ bíbí tó bí bí ọ ọkọjá gbogbo ń tó lérò nítorí pé àwọn aláìlérò ọmọ pọ̀ láyé àwọn dandan gọ́mi aláìlórí lọ́wọ́ tí wọ́n máa sọ yìí pé bàbá wo màmá wo lẹ sọ pé káwọn àtọ́jú àwọn tó pé àwọn ò rí orí pa pé wọ́n tiẹ̀ ké tàfolúwa rẹ̀ rárá nù gbèsè ayé gbogbo achievement tó ń dẹ̀ níyì self struggle ni ẹ self struggle òpònú rẹ èyí ṣe múra rẹ jáde nù pákápáká láì sọwọ bàbá àtìyá mẹ ẹbí bíbí tán bí ọ náà ló fi lè struggle ah ká kí bàbá àtìyá o bíbí tán bí ọ ló fi ń gbàrú ló ń ru pọnpọn káyé ká kí bàbá àtìyá yẹn bíbí tí wọn bí ọ níwọ náà fi ẹni tí ń gbowó gọbọi tó ń sakọ ká bàbá àtìyá yẹn kí wọn á ní fáàrí ọmọ wájú òbí ẹ kí ló fẹ́ kọ́ jámá níwájú bàbá àti ìyá rẹ̀ tó ọ̀káwọ́ pààyàn kó kó tẹríba fóbi rẹ̀ torí di ẹlẹ́ bíbí tóbi rẹ̀ bí ọ ó tó ó tó ń tì torí ó jù bẹ́ẹ̀ lọ torí ẹ̀ lọ́nà sọ pé wa bil walidayni ihsana fal hukmu huna mu'allaqun bil wilada wọ́n sọ ìdájọ́ yẹn má bíbí tí bí ọ ni. nígbà tó ti jẹ́ pé ẹ má dá lásàpọ̀ ọmọ òsè pààrọ̀ tí bàbá àtìyàwó á sé pààrọ̀ ní tiwọn náà wọn àsé pààrọ̀ wọn ti bí wa náà ojúṣe wa ni ká ṣe dáadáa sí torí ẹ gba bàbá wò tí kù gba ìyá wò tí kù á gbọ́dọ̀ ráṣẹ ju wọn o á sì gbọ́dọ̀ jẹ́ kọ́rọ̀ wọn sú wa o táwa máa wá parọ́ páàsì ńlẹ̀ ńgbà tá a wà ńlẹ̀ tí wọ́n máa pè wá lórí ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ dágbé fẹ́lómi pé kó sọ fún wa pé wọ́n ń chájì rẹ̀ ń bí ni wọn ò sí ń bí abẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ ń tí bàbá rẹ̀ ọ̀ wá fẹsẹ̀ lùsẹ̀ tí ìyá rẹ̀ ọ̀ fẹsẹ̀ lùsẹ̀ tí wọ́n wọ wálé tí wọn ò ní bọ́ tí wọ́n wá jíṣẹ́ kalẹ̀ kó bá dé ẹ pé mo wá wálé kó yọjú sí mi tó sì fi ṣe òṣùpá bíi méjì mẹ́ta mẹ́rin tó ní yọjú sí bàbá àtìyá yìí àárín rẹ̀ tọ́lọ́jọ́ bá dé wá ń kọ́ ní wọn kí ọ bàbá mi màmá mi àjọsọ báyìí ó kì í bò lẹsẹ jọ sọ náà rí wọn sọ fún ọ pé njọ táwọn bá kó àwọn òkú sí ọlọ́ọ̀ni ìwọ ọmọ tó ń rí ìyá sá ìwọ ọmọ tó ń rí bàbá sá ọwọ́ ọ̀daràn náà bàbá arú eléyìí ó kù sí ọwọ́ ọ̀daràn bíi tiẹ̀ náà nìyá arú eléyìí ó kù sí wọ́n tó ń rí wọn sá torí di eléyìí bẹ́ẹ̀ yìí ti ń fẹ́ káwọn ọmọ yín padà jẹ́ sí yín ìníkẹ́yìn ó ti fi àpèjúwe lélẹ̀ nípa abẹ́yìn ó ṣe jẹ́ sí bàbá àtìyá ti yín nìsí. bàbá rẹ̀ ò tí kú òrí dáadáa ṣe sí ìyá rẹ̀ ò tí kú òrí dáadáa ṣe sí wọ́n wá kú tán àwọn ń ṣèṣe àwọn tọ́jọ́ pé wọ́n yìí ṣe ọmọ gidi fáwọn òbí wọn àwọn ń filé pọntí ọ̀nfọ̀nà àròkà pé ha ọ̀ dáàdì mi wọ́n jìyà púpọ̀ lórí wa àbàbà gẹ̀ẹ́sẹ̀rú dáàdì mi ló máa kú tà ní sẹ́yìn wọn báyìí <laughs> ẹ̀rọ àwọn ọmọ òfò ọmọ àdánù bàbá ẹ̀ ibi lọ́pàkú àmàlà tí wọ́n fẹ́ máa rò fáráyé àtúbẹ̀ gbẹ̀gìrì o ọba ti kọ́kọ́ fi lọ bàbá rẹ̀ mélòó ni ọba jẹ́ nínú gbogbo tẹ́ gbé kaná lónìí. ọ̀pọ̀ ẹ̀ mọ́ yìí yàn ìní ò rí dáadáa ṣe sóbì rẹ̀. ní ìgbà tó bí wà láyé bàbá wa kúta ìkú ìyá kúta ìkú ó ń da lásà àwọn òsòkú tiwa <laughs> àwọn òtí ìsẹ̀sí tiwa débi mọ́sòkú àwọn òsòkú tiwa tó nítorí délé yìí báyìí ẹ̀yin òsòkú ti yín ọ̀pọ̀lọpọ̀ àìmọyeru wọn ló sì máa yọ ń ṣe súnà àmọ́ ọ̀pọ̀lọpọ̀ mùnàfíkì pọ̀ bẹ́ẹ̀ láwùjọ yorùbá yìí àní eh, eh, kí lẹ́yìn náà ń ṣe ah, súnàtà ànábì náà ni ok súnàtà ànábì ló ní ká ẹ máa sọkù tọ́ àfa nígbà tí wọ́n ti dá lábàá ọ̀hún tẹ́ ẹ máa ń pín èèyàn á máa dábàá àpèdè àwọn abánifẹ́ òde lójú ńkọ́ àwọn retí rẹ̀ wọ́n fẹ́ lójú wọn bá di kí kó kátàn tiwa pé ah, àwọn èèyàn gbọ́dọ̀ jẹun lásán kí wọ́n má mutí wọn á kọ́ tiwa ẹ wo ọ̀ràn tẹ dábọ̀ bàbá ń bàbá lọ́rùn látàrí òkú òfò tẹ̀sí ẹ wo ọ̀ràn tẹ dábọ̀ lọ́rùn látàrí ọtí àdánù tẹ̀ mu. A'udhu billahi minash shaitanir rajim. akramakumullah ìyá ń jẹ́ ọ̀pọ̀lọpọ̀ bàbá lónìí tọ́mọ rẹ̀ sì ń bẹ láyé ó ní nǹkan tó lè fi ràn án lọ́wọ́ kọ̀ ìyàwó mi ìyàwó mi ṣe bí lọ́pọ̀lọpọ̀ ń bá ká lónìí ọmọ mi ọmọ mi lọ́pọ̀lọpọ̀ ni wọ́n tẹ̀ bàtì ẹ ti gbàgbé pé tí o bá sí bàbá àtìyá yín tẹ̀yìn ìbá gbáyé débi pẹ́yìn náà bá bí ma tọ́mọ á sí ìyàwó mi ọmọ mi lónìí ọ̀pọ̀lọpọ̀ ìyá ẹni fìdí gbolẹ̀ káyé tẹ́ ẹ pé ọwọ́ rẹ̀ ò tẹ́nu wọ́n sì wá máa ròyìn pé ah, ọmọ rẹ̀ ń bẹ́ ń bí bá a lábìjà kọ́dà owó ti ń bẹ lọ́dọ̀ eléyìí wọn kọjá sẹ̀kẹ̀rẹ̀ ìyá sì ń jìyà ìyá ń jẹ̀yà táwọn ọmọ náà nù àbájáwò ẹ ṣe dáadáa sóbì yín lábẹ́ òfin ọ̀rọ̀ tó láàsì bàbá yín màmá yín jẹ́ mùsùlùmí àbí wọn ṣe mùsùlùmí bàbá yín màmá yín wọ́n jẹ́ ẹni tí ń tẹ̀lé súnà nàbì Muhammad sallallahu alayhi wa sallam àbí wọ́n ti ẹ̀jọ́ ta súnà bàbá yín màmá yín délé gún ọjọ́ lóró ọjọ́ daràn abẹ́ni ọlọ́run ẹrú ọlọ́run lódodo ẹ̀ sì rà dà sí wọn náà nítorí pé bàbá màmá tẹ ẹ yẹn wọn bá jẹni ọlọ́run wọn bá jọtọ ọlọ́run bí aká làwọn rí wọn kàn lè fún wàrà ni àmọ́ wọn lè ṣe wàrà ní sùtà kún ọdànù wọ́n lè kó bọ nírọ̀rùn ojú ọ̀nà tí wọ́n bá bá dá àlùjánnà wọ́n ṣe tánàdí tó fi ní ra àlùjánnà wọ̀ tààràtà ó lè padà wá wà àlùjánnà o àmọ́ lẹ́yìn ìgbà tó bá ti ṣe nánà ọmọ wa di jinadé a'udhu billahi minash shaitani rajim ní ìgbà táwọn òbí wa wà láyé a gbọ́dọ̀ ẹ má fi orúkọ kórúkọ sọ súnà nàbì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹ sì má kì lóríkì kóríkì súnà gan-an àti islam olómu wa pé ká òbí wa wa pé ká tọ́jú òbí wa gbogbo ranu gbogbo rẹgbẹ gbogbo orí bú táwọn èèyàn bá ká nígbà tí wọn wọn di ọta súnà kò sí nínú pé òbí àwa wí tán bàbá màmá kan wá fà kíkọ́rí wípé àwọn pẹ̀lú ọmọ ọ̀dà láìra tọ́ba ti jẹ́ pé súnà lọ́ọ̀bà sí lọ́dà wípé ru bàbá àti màmá wọn ọ̀gbádùn o wọ́n má sì gbé wọn dọ́sípítù wọn ò ní róògùn lò fún wa nítorí èèyàn á lè déwájú ẹjọ́ tọ́jú rẹ̀ pé àárẹ̀ ti ṣe ni pé mo kórìíra súnà abẹ́rẹ́ òun ọ̀bá gún fún ọ jẹ́ kuloroquine ni àbí parasitamọ́ọ̀lù kò sẹ́nìkan tó yẹ kó tètè gbárùkù ti súnà nàbì sallallahu alaihi wasallam bí àwọn òbí káwọn ọmọ yìí ló lè bá àrísé rọrùn nítorí pé súnà yẹn nìkan ló lè jẹ́ kó mọ́ sànù yín ẹ máa tanra yín dànù ọmọ ọba ti kúnlẹ̀ mọ́ irú àti máa ra mílíkì fún ya wọn nu ta rí tọ́ ra mílíkì fún ya rẹ̀ rí mílíkì kìnnì ìdọ̀bálẹ̀ àti kúnlẹ̀ òfò àtàdánù ọkàn jìyà gbé ńgbà tó ti lọ́mọ òkun lẹ́kùn dọ̀bálẹ̀ kò sí gbọ́dọ̀ dọ́dọ̀ rẹ máa jẹ́ bẹ́ẹ̀ pé lọ́mọ fún ọ tó fẹ́ sànù rẹ bá ọwọ́ alẹ́ dànù nítorí ìkúnlẹ̀ àdánù àti dọ̀bálẹ̀ òfò ebi ní ọ̀pọ̀ kù òbí tí ọba ti gbọ́n ebi ní ọ̀pá kù irọ́ lásán gbogbo àwọn asòfò àtàdánù wọn wá gbèrú ẹ̀sìn ọlọ́run wọn wá fún un lọ́wọ́ gẹ́ngẹ́ gbàtẹ́gùn bá fẹ́ gbà dànù kọ́ gbà dànù àmọ́ ni wọ́n dì mú. àwọn ọmọ tí bá ń ṣe súnà ló lè sànù yín jàmá ọmọ tí bá ń tẹ̀lé ta nabi sallallahu alayhi wa wa sallam irun wa ní fẹ́ràn òbí torí súnà náà lọ́sàlàyé fún wa pé ó bí tí wọ́n gbé gbà o sànù òbí rẹ̀ torí di eléyìí لا ألفينك بعد الموت تندبني وفي حياتي ما زودتني زادي oni má jẹ́ kí n rí ọ lẹ́yìn ìgbà tí mo bá kú pọ̀ ń dárò mi wọ́n á ń fi lé òun fi ń roka òun fọ́nà òun fi ń pokùnú lórí pé bàbá rẹ kú ìyá rẹ kú wọ́fí hayati ẹ̀mà àzọ̀wọ̀tẹ́ni zẹ́ẹ̀dì lásìkò tí mo sì wà ń lé ayé ọ̀ tọ́jú mi ọ̀ tọ́jú mi lóbi tí ń ṣẹlẹ̀ nu ní sùn bàbá tẹ́ bìkítà fún ìyá tẹ́ dààmú fún òní àwọn akùtàn wọn á lọ gbé fọ́tò rọ́kan wọn lọ gbé jáde ìyá àwọn báyà kọ̀ wọ́ sọ́ńtò ẹ̀ méjì rí láyé lórí ìdùbúlẹ̀ àárẹ̀ ni wọ́n ti wọ sọ míì fún ya míì lábàádì torí wọ́n fẹ́ ya fọ́tò rẹ̀ pé ń jọ́ bá kú wọ́n fi gbé lébẹ̀lì síwájú lé pé obituary wọ́n kàn lè create date kan pé láti 1902, oh two títí di two thousand and twenty eh! ìyá sayé ìyá mu bẹ̀ ẹ gbọ́rọ̀ ìyá mu bẹ̀ ìyá tẹ̀ ẹ̀ ti fún rọ́bẹ̀ ma sọ é pé ẹ̀ rọ́bẹ̀ mu mọ́ lọ́pàá ẹ̀rí nǹkan mẹ́wọ́ ṣé wọ́n ń kọ́ déètì gba wọn bí wọ́n ń gbà náà rí wọ́n kàn kírẹ́ẹ̀tì déètì kan ni so that gbogbo olú òfin péjọ pé ah, irú òkú àgbàlagbà lélẹ́yìí òkú ayọ̀ ni ẹgbọ́rọ̀ ẹ ti fẹ́ lù pa tẹ́lẹ̀ so níbẹ̀ yẹn lẹ́wàá ti kálukú tí wọ́n máa ṣàjọyọ̀ wọ́n máa pa màálù wọ́n máa sọ pé lágbájá ó sojú sẹ́yìn mọ́dà rẹ̀ ó sojú sẹ́yìn fádà rẹ̀ tó wọn náà má ba àwọn ọjọ́ kan nínú àwọn ẹni ẹ̀tàn jẹ wọn yẹn ti ń tanra wọn dànù má jẹ́ bí ọ̀pá ya rẹ̀ láyé má jẹ́ òǹgbẹ ọgbẹ má jẹ́ bí ọ̀pá bàbá rẹ̀ má jẹ́ òǹgbẹ ọgbẹ má jẹ́ wọn rìn hòhò má jẹ́ wọn wọ̀ kísà ṣáájú kó di pé wọ́n kú báyìí kí wọ́n bá wa kú tán lẹ́wọ̀ á lọ kó àga kó bẹ́ǹtì kó táyà dínà ìgbà á ah, ṣe òkú ń bì báyìí bẹ́ẹ̀ máa kí tó wá pọ́ lọ́n lóní kí wọ́n ṣe wọ́n ní ṣe àbẹ́yìn ò rí mélòó làwọn èèyàn ń ṣe ní ìsìn nínú tọ́lọ̀ ní kò ṣe gbogbo tọ́lọ̀ ní kò ṣe wọ́n máa pàtì àmọ́ tó bá ti ní kí wọ́n má ṣeun ibẹ̀ ni wọ́n ran agún sí ọ̀dà nígbà táwọn òbí wa wà láyé nù àá máa ń ṣe dáadáa sóbì kó tó kú àá tún máa ń ṣe dáadáa sóbì lẹ́yìn ikú rẹ̀ nítorí pé dáadáa ṣíṣe sóbì kéé àgbọ́yé rẹ̀ làgbọ́yé Yorùbá sí dáadáa ṣíṣe sóbì àgbọ́yé tí yorùbá sí dáadáa ṣíṣe sóbì ọ̀dà lórí ó fún mi lámàlà jẹ ẹ̀hẹ́n ó sì máa fẹ́ràn sí àwọn máa bá ara bọ́yá bọ́tú ọ̀tà ẹ̀hẹ́n ọba ń wá bùsùn tó dáa gbọ́jẹ́ mọ́tò náà lọ́ọ́ rà sí míǹdì ọkọ̀ lé mi ìgbà náà làwọn mọ̀ àwọn tó jẹ wọn mọ̀ ìgbà náà wọ́n máa ń pé ọ̀nà sẹ̀ ọ̀ ń gbádùn jẹ wọn mọ̀ ẹ̀rí pé tí yorùbá máa ń sàdúrà ni wọ́n máa sọ pé oúnjẹ wọn ò ní jiná bá yín sàárè <laughs> wọ́n bá bá ọ sàárè ìfẹ́ nu kọ́ náwó rẹ̀ wọ́n bá máa jẹun sàárè torí gbàgbọ́ tiwọn ni bí ẹ̀bà bí ráìsì àbẹ́rẹ́ bí àmàlà bí fùfú wọ́n sá máa gbóúnjẹ jẹ́jẹ́jẹ́jẹ́ yìí náà ni wọ́n wáyé wá jẹun kí ni oúnjẹ ọmọ wò é oúnjẹ wo lọ́mọ fẹ́ fún yín náà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà ṣebí kí àgbàdo tiẹ̀ tó dá ilé ọlọ́run ti ṣe takùkọ ti yín jẹ walhamdulillah náfìlà lásán ni gbogbo tó ọmọ bá fẹ́ fún ẹ náfìlà lásán ni èèyàn mọ̀ á ṣàdúrà pé tó ń jẹ ọmọ bá jiná kò ní jiná bá yín sáré nítorí pé àwọn fẹ́ gbowó lọ́wọ́ ọmọ ni ọ̀pọ̀lọpọ̀ bímọ kó lè gbowó lọ́wọ́ ẹ̀ ẹ̀yin ọmọ pé nǹkan kan bẹ tó yẹ kọ́ mọ́ ó ṣe fún yín tó jowó lọ nítorí jowó lọ oní sàábí ń béèrè ni bàbá mi ti kú màmá mi ti kú ṣé nǹkan kan àtúnṣẹ́kù ní dáadáa tí wọ́n tún máa ṣe fún bàbá màmá yìí lẹ́yìn tí ń rí wọn má tí wọ́n ti kú eléyìí bá gbọ́ wa wí. ẹni tó jẹ́ pé lọ́wọ́lọ́wọ́ báyìí bàbá rẹ̀ ti kú màmá rẹ̀ ti kú ẹni tí bàbá màmá rẹ̀ sì ń bẹ láyé múra kó le dáadáa tiẹ̀ tó ṣe ó ṣe títí tí ìyá rẹ̀ tí bàbá rẹ̀ ò fi kú ó tún wá tẹ̀síwájú pẹ̀lú ìpele kejì lẹ́yìn ìgbà wọn bá kú ẹni bàbá àti ìyá tiẹ̀ ti kú nìsí táwọn ò sí láyé má kó múra sí àwọn nǹkan táwọn sallallahu alaihi wasallam fẹ́ tọ́ka sí i. alákọ̀ọ́kọ́ anábìdá <laughs> ló ní naam ó ní bẹ́ẹ̀ ni dáadáa sẹ́kù tó tún gbọ́dọ̀ máa ṣe sáwọn òbí rẹ lẹ́yìn ikú wọn èyí tó túmọ̀ sí pé oúnjẹ ọmọ ní jiná báyìí sáré òun ìsọkúsọ lásán ni ìsọkúsọ lásán ni dáadáa ọmọ yóò ṣe sìn yín ká tó kú dáadáa rẹ̀ yóò ṣe sìn yín lẹ́yìn ikú yín dáadáa tí wọ́n wá fẹ́ sọ pé ó ṣe sóbì lẹ́yìn ikú rẹ̀ yín náà ọ̀ nínú rẹ̀ náà èyí tó tún ti ṣe sóbì rẹ̀ kó tó di pókú àlàyé wọn ni alákọ̀ọ́kọ́ as-salatu alayhima mímà ṣàdúà fáwọn òbí wa eléyìí ọ̀sẹ̀sẹ̀ dìgbà tí wọ́n bá tó kú a máa ṣàdúà fóbí wa nísìnyí ìwọ gbà pé bàbá rẹ ló bí ọ gbà pé ìyá rẹ ló bí ọ ǹjọ́ fàdúà lọ̀ wọ́n rí ǹjọ́ darí àdúà rẹ sọ́dọ̀ wọn rí pé ọlọ́run mi kẹ́ wọn ọlọ́run mi gẹ̀ wọn ọlọ́run bá mi kẹ́ wọn gẹ́gẹ́ báwọn náà ti ṣẹ̀ṣẹ̀ tọ́jú mi gba kékeré mi. imma yablughanna indaka al-kibara ahaduhuma aw kilahuma fala taqul lahuma uff wala tanharhuma wa qul lahuma qawlan karima واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا أي أي gbàtẹ́ bá ti bọ́ òbí láyé ṣáájú kó di pé wọ́n kú àgàgà káti ẹ̀ pé àwọn òbí yìí dàgbà wọ́n dògbò mọ́ ọ lọ́wọ́ àtìgbà ńlẹ́ ti máa ṣàdúrà fún wa fọlọ́n bá mi kẹ́ bàbá mi bá mi kẹ́ màmá mi gẹ́gẹ́ bí àwọn méjèèjì ṣe ṣètọ́jú mi nígbà kékeré mi ìtọ́jú ìgbà kékeré ga púpọ̀ as-salatu alayhima wà á máa ṣàdúrà fóbi rẹ̀ lẹ́yìn ikú wọn. ẹni bàbá rẹ̀ ti kú tíyà rẹ̀ ti kú ní ìsìtá bá bi léèrè. salatul isha ńlọ́sẹ̀kùn wájú wa ní ìsìn nínú àwọn sọ̀lá láti tọ́jú ọ̀ràn yẹn. láti gbà tó ti dí láàárọ̀ yìí tó ti ṣe sọ̀látù subh sọ̀látù dhuhr asr maghrib tó sì rántí bàbá rẹ̀ nínú àwọn àdúrà rẹ̀ tó ń ṣe nínú sọ̀látì sọ arántí ìyá rẹ̀ as-salatu alayhima sísàdúrà fáwọn òbí wa méjèèjì eléyìí pàtàkì púpọ̀ ẹnìkan ní òun ṣàdúrà fún wọn torí òun òun ṣèjọ kẹta òun ṣèjọ kẹjọ òun ọjọ́ tọlọ́dún kan làwọn ń retí báyìí kódà ọ̀rọ̀ tẹ wọ́n kàlẹ́ndà láì ẹgbọ́rọ̀ <laughs> ẹni tó ọmọ kú paraku ìyẹn ni pé tọ́lá ti sàdó àjọ kẹta bídà tó sàdó àjọ kẹjọ bídà tó ṣètò lógójì ọjọ́ bídà nítorí wọ́n lọ́kọ́ fún àwọn bàbá àti ìyá rẹ̀ sí àdúrà nǹkan ò ní gbà torí pàdé àdáálẹ̀ ni nàbì sallallahu alayhi wa sallam ó ní man amila amalan laysa alayhi amruna fahuwa radd ẹnikẹ́ni ọmọ ti sẹ́kàn tí èsì àwọn alápá láṣẹ kó ṣe bó ṣe A dà padà fún ni gbogbo ètò ẹjọ́kọ̀ tẹ̀ ń bara yín lásìkò jẹ́ gbogbo ètò ẹ̀ ń sun rárá gbogbo ètò ẹ̀ ń ka gbogbo bídí àkíníkàdà láìlù gbogbo àkàdà lásán ni kò sí ní tọ́lọ́wọ́n bó fi ṣe tẹ́sí wọn pé yorùbá lẹ̀ ń gbọ́rọ̀ bọ̀rọ̀bọ̀rọ̀ etí le burúkú kátó mọ̀ pé alùsùn náà nìwọ náà jíjọ́ tí bàbá rẹ̀ bá kú àbí tí ìyá rẹ̀ bá kú ẹ̀ka délé ẹni tí ń pera rẹ̀ lálùsùn náà wọ́n ti ta tẹ́ǹtì gbogbo àti wọn pé ẹ̀sàkó ẹ̀kú òní o ẹ̀kú òní kẹ́kú òní báwo kí ló ṣẹlẹ̀ wọ́n ẹ àwọn ará lé wa wọ́n ti ẹ̀ borí olúwa rẹ̀ náà láwọn ṣàdúrà jọ kẹta awíwíwí ẹ̀wíwí bàbá dá ẹ bàbá tiẹ̀ ni ọ̀dínà rẹ̀ ọ̀fẹ́ kó bá bàbá yẹn. ẹ̀ dá sí ṣe é ti fẹ́ ṣe nǹkan wọn. <laughs> lálù súnà nánu abẹ́rẹ́ nǹkan mẹ́ múnáfíkì súnà ọ̀hà ń pera rẹ̀ lálù súnà. jọ́ sẹlẹ̀ kárí bó ṣe ṣe ń jọ yẹn jọ́ náà ládọ́ ọ̀mà èsì kó tì máa lérí kalẹ̀ lẹ́nu kalẹ̀ kó tó di kó dé ọkàn wọn náà kú jọba kan kú láàmú pé oṣooṣù ní má nílò tọ́ nínú àlù súnà lọ wà pé kí lóò jókòó tẹ̀sí tẹ́ bá pẹ́kẹ́ tó dìde ẹ̀ káàbùkù sẹ́yìn lè sẹ́yìn yorùbá lẹ́fọ̀ọ́ kálukọ́ máa ronú ní pé àkọ́ńtì àmọ́kúlù àti yasa abẹ́rẹ́ nǹkan mẹ́ ha lọ́wọ́ túmọ̀ sí pé súnà ẹnu lásán ńlọpọlọpọ ń ṣe kò dénú ṣàdúrà fóbi rẹ kọsẹdìgbà tó máa jókòó wákàtí mẹ́wàá tàbí pé gbogbo alukurani mo fẹ́ kébùn bàbá mi mo fẹ́ kébùn ya mi dà kò sínú ìlànà àwọn aṣáájú rere ebọ́lọ̀ ní ọgbàdúà òun ló sì ní ká ṣàdúà ó sì kọ́ wa bá ti ṣàdúà wa qur rabbi irhamhuma kama rabbayani saghira àyìn mẹ́sàn-án ju yẹ sọ ọlọ́run ọba ló lòfin ọlọ́run ló sòfin ọlọ́run ni ọgbà ládùúà ó ní sọ́bẹ̀ àwọn tọ́ba ti sọ́bẹ̀ àwọn tuntun dákun kí ló ti sẹ́kù kò sí ní tọ́ sẹ́kù àfi tó máa ń wá wàhálà so ọmọ rírí yóò máa ṣàdúrà fóbi rẹ̀ ń gbogbo gbà ànábì sallallahu alaihi wa sallam wọ́n fi hàn wá pé nù tẹ̀síáhùdù máa sálámà tá a bá ti parí tá a sọ gbogbo tó ní ká sọ ẹ ṣàdúrà gbogbo tó bá wù yín láti tọrọ ẹ tọrọ à nínú àdúrà yẹn ni máa tọrọ fún bàbá rẹ náà máa tọrọ fún ìyá rẹ tó ti kú. rabbighfir li wa li walidayya warhamhuma kama rabbayani saghira kódà kó gbá kódà kó gbá sẹ́kọ̀n mẹ́wàá rabbighfir li wa li walidayya warhamhuma kama rabbayani saghira máa sọ bẹ́ẹ̀ ní títí wáyé pé èèyàn ti ẹ̀ fi sínú ṣe ẹ mà pé lójúmọ́ kan kéré jù mo ti ṣàdúrà fún òbí mi lẹ́ẹ̀mélòó lẹ́ẹ̀márùn allahu akbar pẹ̀lú gọlọ́n bó ṣe ń sẹ́yìn àwọn òbí rẹ̀ ọ̀mà rí ọ̀kan náà aṣáájú rere wọ́n ló sùn lọ́jọ́ kan bó ti pajúdé àì pajúdé lọ́ba rí bàbá rẹ̀ bàbá sì ti kú ti pẹ́ sọ nínú àwọn àdúrà rẹ̀ tí máa ń ṣe lójoojúmọ́ ẹ máa rántí bàbá yìí ṣùgbọ́n lọ́jọ́ yẹn títí ilẹ̀ fi ṣú kò ṣàdúrà fún bàbá rẹ̀ bàbá yẹn wá sọ fún un lójú ran rẹ̀ pé a arákùnrin wa nítorí ọmọ fi ránṣẹ́ sí wa lójoojúmọ́ a lónìí Allahu akbar nítorí ọmọ fi ránṣẹ́ sí wa lójoojúmọ́ a lónìí wọ́n á ronú kàn máa kí leléyìí kí ni mo máa fi ránṣẹ́ kí ni nígbà tí ilẹ̀ máa ní iye rẹ̀ wá sọ pé ah, àdúrà tó máa ń ṣe fóbi òní òun rántí ṣe lánàá. ẹ̀yin ẹ wo bí ó ti jẹ́ pé kọ́yákọ́yá ni bí wọ́n ṣe rántí wọn pẹ̀lú àdúrà yóò lọ bá wọn. torí rẹ̀ ẹ jẹ́ ká ṣàánú àwọn òbí wa pẹ̀lú àdúrà àmọ́ bí wo la lè ṣàánú táàánú tá à ń ṣe fún tí ó jẹ tiẹ̀ ó tó kú sórí islam òbí tó kú lórí èmi ọ̀fẹ́ islam ìǹsìṣẹ́ kò sì ṣekú kò sádùá tó lè ṣe fún tí wọ́n gan ò ní dọ̀daràn ambọ̀sibọ́sí pé ọgbà torí pé Ọlọ́run bá ti kọ̀ fún wa láti máa ṣàdúà fẹ́nikẹ́ni tó ti hàn dájú pọ̀ máa náni lẹ́yìn ìgbà tó ti hàn pọ̀ máa náni kódà kó ṣe pé màlẹ́bí wa ni bó ń jòlá máa má yẹn lọ́ọ́ máa tó bá ti kún kèfèrí ni ẹni tó bá ti kún ọmọ aná ni. bákan náà òbí tó yẹ pé ó kú lórí sallallahu wa alihi wa àwọn làdá àwọn yẹn lè wúlò fún un yàtọ̀ sáwọn ọ̀tá súnà wọ́n tó yẹ pé wọ́n kú tako súnà ni wọ́n ní kò sí ní táwọn fẹ́ fi bá ké bẹ́ẹ̀ tó bó wa ni wọ́n ti wá fẹ́ fún un ní ọ̀nà ọ̀la ń rí ní tipátipá kò lè ṣeéṣe. òbí tó yẹ pé lórí àsorọ̀ àsokọ́ àrìmọ́lẹ̀ alágbèémì ọ̀fọ̀ àti máa mú fi bánu àpèsùn gbogbo àwọn àrégbè ìranu àdánù náà ló kúlé lórí ṣàdúà fún tani wọ́n yìí ṣàdúà fọ́ dàrán. torí ẹ̀ lẹ́ ń gbọ́ ohun ẹ̀yin tẹ̀ ti kù ẹ̀jẹ̀ jáwọ́ ń bẹ̀ bọ́mọ gan ṣàdúrà ní í ba yín ńgbọ́ yẹ kó oògùn òfò lẹ́ ń kó ká lọ́wọ́ afọlọ́n sí jẹ́ pé gbogbo àwọn àsòrò àsokọ́ àgbékọ́ àwọn lọ́ọ́ kà ó sì yẹ káwọn nǹkan wọn lè gbọ́ lọ́wọ́ kù kí wọ́n gbogbo aburú ọmọ sí ọ kí hospital wọ lóògùn babaláwo wọ́n tún gbóhùn náà lọ ọsibítù wípé nǹkan ń ṣe wọ́n á ní ṣe ń ṣe yìí yọ gbà pé ká gé ẹsẹ̀ yìí gbogbo àwọn babaláwo wọ́n forí korí wọ́n fi kùn lókun wọ́n pọ̀ Ọ̀rúnmìlà gbogbo àwọn Ọ̀rúnmìlà orí nǹkan kan ṣe sí wọ́n gé ẹsẹ̀ ń gbé Allahu akbar ẹ yóò bá náà sì gbọ́n ọ́ kàjá pé wọ́n lu ọgbọ́n gbogbogbò àná ni wọn lè kó pa babaláwo bẹ́ẹ̀ ni ò ní fa rárá ẹ̀yin ó sì lọ bá babaláwo pé oògùn àìkú mọ́ wá wá bàbá ẹ̀rí nǹkan mẹ́ níbo lẹ tí wàá lọ gbọ́dọ̀ ikú pọ́ńsẹ̀gùn bí ẹni pé ò lé gbòógì kò sí lé gbòógì wọ́n wọ́n yé tà ń lù tiwa ọ̀fẹ́ wọn máa pé gbòógì bọ́ọ̀nù gbòógì ogun ofun kọ́mẹ́jì òkú ogun ofun kọ́mẹ́jì òpòfo ogun ofun kọ́mẹ́jì àrùn òsìọ́ ogun ofun kọ́mẹ́jì kò sí ọ̀tá inú gbogbo aburú lọ wà nonsense sẹ́yìn tó bá kú lórí gbogbo nonsense yẹn kò sí bá máa ṣe fẹ́ sàdúrà kò ní bọ́ yọ́tà sí ẹ torí ẹlòmíyàn gidi ti fọ ayé ẹ ọkàn kú lórí òfò gbogbo àdúrà tó ọmọ bá ń ṣe yóò tún máa dáràn ni torí pé ẹni tó ń fa àdúrà lọ kò lẹ́tọ̀ọ́ sí i ọlọ́run àwọn òbí wa mọ̀ sí wọn lólórí bú ẹ rí i pé ogun ogun ogun ó gbilẹ̀ bàjẹ́ lọ́dọ̀ àwọn yorùbá wàláhì tó ń bá ń tú àwọn àpàtì bàbá rẹ̀ ó tú dédé àpàtì ogun àwọn ń dè lóríṣiríṣi ètí bàbá sọ pé tẹ́ni kan bá sẹ̀yàn tí yàn bá narú eléyìí mọ́ ọ yà wèrè nu <laughs> ẹnìkan wo sòsò ni kí ló dé tó jẹ́ kílẹ̀ yorùbá wèrè pọ̀ títí ṣé ìṣe pé ẹ ti burú jù lọ́bí wọn ẹ mọ̀ pé ẹ̀rú àwọn àbò náà pé báyà wọ́n fò náà ṣe sáǹpù kò ń béèrè béèrè aago àbí wọ́n tún nọ ń dè mọ́ náà lórí. ẹ̀rí pógun tẹ̀ máa ń bá wọn sọ pé ọbẹ̀ pa wá ni ìyẹn ni pógun làwọn fi mí yéé sọ lọ́lọ́ a'udhu billahi minash shaitani rajim sàdúrà fọ́bí rẹ̀ má jẹ́ kí ẹnu rí ó wúwo níbi àti lè ṣàdúrà fóbì rẹ̀ ṣetán má jẹ́ kó kéròkérò sí ọ lórí pé tààtà lòbí náà tó fẹ́ máa ṣàdúrà ẹni tí ó tọ́jú olúwa rẹ̀ irú àìdí àyẹn pọ̀ lórí àwọn ọmọ tọ́pàpà kàwé àbí tí ò ríwe kà àwọn méjèèjì mi máa bẹ lórí wọn lọ́pọ̀lọpọ̀ ètò ríwe kà tí ì pé bàbá rẹ̀ lọ́wọ́ lọ́ba sánà rẹ̀ bàbá wo ni kí máa ṣàdúrà fún ètí ọ̀padà ríwe ká bàbá òní kí máa ṣàdúrà fún olúwa rẹ̀ ní ìsìtì ru pọ́npọ́n káyé tó bá kó tọ́jú olúwa rẹ̀ <laughs> bàbá ti di ọ̀tá rẹ̀ mẹ́. àkọọ́lẹ̀ tiẹ̀ ló ń gbé kakọ́dà tí wọ́n bá fi ọ sí skul pọ́npọ́n náà lóru káyìn torí pọ́lọ́ ti kọ́ pé pọ́npọ́n ìwọ̀ bá wáyé. má wulẹ̀ bú bàbá kankan. ṣé gbogbo ẹni tí òru pọ́npọ́n nì sí wọn lọ skul ni? ẹ̀yin mẹ́yẹn tí ò lọ skul tó ẹ bá kọ́lé ọlọ́run bá ní gbogbo wọn bá yí so kí ló fẹ́ máa bú bàbá rẹ sí kí ló fẹ́ máa bú ìyá rẹ sí à ẹ bí yàn wọn bí ọ ni torí rẹ ká ṣàdúrà fáwọn òbí wa ẹlẹ́kejì anabi ni wọlé sọ́kò fọ́ọ̀rù lẹ́hùn máa ẹ máa tọrọ àforíjì fáwọn méjèèjì nítorí a Kama má kú tẹ̀tẹ̀ gbogbo ẹni tó bá kú láyé yóò kú tẹ̀tẹ̀ tẹ̀tẹ̀ náà ni àyàfẹ́ni tọ́lọ̀ ń bá ṣàánú ó sì kéré púpọ̀ ká pé lè dá wa fìyàn ṣe kò ń gẹ́ pé ìyẹn ń tọrọ àforíjì lórí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ ẹ ń sunkún ra bàbá wájú ọlọ́run àwọn ẹ̀ṣẹ̀ tó sì ti fi ṣe ọmọ èèyàn ó ti dá gbogbo nǹkan wọn padà fún wa eléyìí tó wá dàbí pọ́sẹ́kù ni ẹ̀ṣẹ̀ tó tẹ̀ láàrin rẹ̀ sọ́lọ̀ ìwà ń sunkún ńra bàbà ńrawọ́ra sẹ̀ ẹ̀bẹ̀ sọ́lọ̀ orí bẹ́ẹ̀ lọ́lọ́ ń gbẹ̀mí ẹ̀ pẹ̀lú pọ́lọ́ sì ti gbàdúrà rẹ̀ a irú rẹ̀ kéré púpọ̀ ọ̀rẹ́ nìkan náà ní títí ẹ̀ tún sẹ́kù sọmọ pé oyin mú oṣù tiẹ̀tiẹ̀ sẹ́nìkan oyin gẹ́ẹ́ ẹ̀kẹ́ sẹ́nìkan ọ̀sọ̀rọ̀ ẹnìkan láì dáa ọgbà nǹkan ní nǹkan kan lọ́nà àìtọ́ gbogbo eléyìí náà ní tọ́ òfófó ńkọ́ ẹni tó yín lè kánná ńkọ́ ẹni tó ọ̀tá ń pa ńkọ́ gbogbo nǹkan yẹn kò ní tán torí ẹ̀ àwọn òbí wa tán ti kú àǹbùkátà ká máa tọrọ àforíjì fún wa torí ẹ̀ ló ti wá nínú àdìsá nàbà Muhammad sallallahu alayhi wa sallam pé nígbà táwọn ọmọ àlùjánnà bá wà àlùjánnà tán ọlọ́wọ́n bó tún á kó àlékún àgbéga wá fáwọn èèyàn kan wípé àlékún àgbéga ọba wọn nípò tí wọ́n wà wọ́n máa béèrè pé wọ́n lọ bó la àlékún àgbéga ìtún ti wá ó ní ládàá àforíjì táwọn máa ń tọrọ fún yín lẹ́yìn ikú yín ni sórí la sọ pé rabbi ghfir li wa li walidayya warhamhuma kama rabbayani saghira eléyìí ti ṣe àkójọpọ̀ ìtọrọ àforíjì àti àdúà Rabbi ghfirli waliwalidayya warhamhuma kama rabbayani saghira ọlọ́run foríjì mi àtàwọn òbí mi méjèèjì bá mi kí àwọn méjèèjì gẹ́gẹ́ bí wọ́n ṣe tọ́jú mi nígbà kékeré mi fún wa tọrọ àforíjì fún wa tán. So, kìí ṣe fìdáwò tẹ́ ẹ máa ń ṣe o mo rò pé ẹ̀ ń gbọ́ o tẹ́ ẹ jókòó tí àwọn yòókù wá tẹ́sí wa ń taga ńlá ń taga ńlá ń taga kí ni ń náà adúgbò ìfọlọ́ ń pẹ́yìn lọ ọbẹ̀ abẹ́ lọ tọ́ wọn làwọn ò tiẹ̀ gbọ́ rí níjọba bàbá yín bá kú ẹ pé ẹ gbọ́ rí jọ́dọ̀ là mọ̀ pé yẹ́s <laughs> so torí di eléyìí ìwọ ọlọ́mọ tọrọ àforíjì fún bàbá ẹ̀ ìwọ ọlọ́mọ tọrọ àforíjì fún ìyá rẹ̀ tọ́ wọ ìnfàdù ẹ̀hẹ́dìhìmà àwọn bàbá wa ti ṣe àwọn àdéhùn kan kalẹ̀ àwọn bàbá wa ti ṣe àwọn àdéhùn kan kalẹ̀ wọ́n sọ àsọtẹ́lẹ̀ kan kalẹ̀ kẹ́ẹ̀mùsẹ̀ lópin ìgbà tí àdéhùn àti àsọtẹ́lẹ̀ wọn bá takùtọ̀ lọ́hùn kọtakọta anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam. bàbá ní táwọn bá kú ìdá kan nínú mẹ́wàá dúkìá wọn ẹ̀gbọ́n àwọn tó wà níbi báyìí ní kẹ́ sáàmù tí a bá ní ẹ dáhùn àmùsẹ̀ nítorí pé ìdá kan nínú mẹ́wàá ó kéré sí ìdá kan nínú mẹ́ta tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ọlọ́run ti fi ìdá kan nínú mẹ́ta dúkìá wa ṣe sàrà fún wa ipa lè na lẹ́yìn ikú wa etí bàbá sì ní ká fún ẹ̀gbọ́n àwọn ní tó kéré jọjọ ìdá nínú mẹ́wàá ni. bàbá ti ṣe àdéhùn fẹ́ nìkan wípé tó bá di ní ọ̀túnla ìlú lọ jẹ lágbájá tí fi ń kàn lábùkù báyìí ó ní ọgọ́ta ẹgbẹ̀rún náírà ni mo jẹ bàbá wa ní tó bá di ní ọ̀túnla wá ẹni tí ń bá fún ọ nínú rẹ̀ kọ wá gbà mo ṣàdéhùn fún ọ pé wá gbà ẹni tí ń bá fún ọ nínú rẹ̀ tó bá dọ̀tún anabi sallallahu alayhi wa sallam ni àdéhùn tí bàbá yín sẹkẹ tó ti kẹ mú ṣẹ bàbá ti sàdéhùn nísìn àmọ́ bàbá ò sọ pàtó èló làwọn ò fún nínú rẹ̀ iyekíye tẹ́ bá ti fún nínú rẹ̀ ẹ ti mú àdéhùn bàbá ṣẹ iyekíye tẹ́ bá ti fún nínú rẹ̀ ẹ ti mú àdéhùn bàbá ṣẹ bákan náà àwọn kan wá bá bàbá yín kí bàbá yín ó tó kú bàbá kò sí mọ́sálásí ládùúgbò báyìí à ń sì fẹ́ kẹ́ ẹ dákun kẹ́ ẹ wá kọ́ mọ́sálásí síbẹ̀ bàbá sì ni màá kọ́ mọ́sálásí síbẹ̀ màá kọ́ mọ́sálásí síbẹ̀ bàbá sọ pé pẹ̀lú ògo ọlọ <laughs> màá kọ́ mọ́sálásí síbẹ̀ bàbá sì ti kú ẹ gbọ́dọ̀ pé adìrìn so sínú owó bàbá láti pé ní àbówó ti owó bàbá dì àmọ́ kò ju ìdá kan nu mẹ́ta lọ ṣé mọ́ṣáláṣí ò ní jẹ́ mọ́ṣáláṣí ó dìgbà tá a bá tó bò tá a bá tó kàn á ti ẹ̀ ti kàn á ti rẹ̀ á ti rẹ̀ lẹ̀kùn lókùn á ti ṣe lẹ̀kùn àrò flọ̀ àrò flọ̀ àròwó kùn ibo ní òde kan tá a fi pè mọ́sálásí àti rílẹ̀ wọ́n ti kọ́ wọ́n ti ṣílẹ̀kùn sí wọ́n kàn ó ti di mọ́sálásí ìyẹn ni pé tó wo bàbá wa kájú bẹ́ẹ̀ lọ kálọ̀s sọlọ ọrẹ yìí náà lọ́wọ́ ẹ̀ máa ṣe yòókù àmàdéhùn tí bàbá ṣe ń kọ́ àti tí bàbá bá ṣàdéhùn àbá sọ tẹ́lẹ̀ àmùsẹ̀ nínú dáadáa dátùn máa ṣe sáwọn òbí wa nù. wasilatu rahimi lati la tusalu illa bihima. ẹlẹ́kẹrin ọ̀nà ní ká sùkùn ẹbí pọ̀ àwọn mọ̀lẹ́bí tó ṣe pé tí ó bá sí ti bàbá wa tí ó bá sí ti yá wa àbá wọn bàbá ló jẹ́ àtàmà wọn ìyá ló jẹ́ àkà gbogbo àwọn eléyìí ẹ máa sùkùn ẹbí pọ̀ pẹ̀lú wọn ẹni sọ pé bàbá bàbá lẹjọ kanra lọ bá bàbá wa níbi tó bá wà rárá o nítorí pé bàbá kú bàbá kú ni mọ̀lẹ́bí kò ní parun nítorí pé ẹnìkan bá kú nǹkan kan náà sì lẹjọ jẹ ẹ máa sokun ẹbí pọ̀ pẹ̀lú àwọn èèyàn yẹn ẹ máa ṣe dáadáa sí wọn àwọn náà máa ṣe dáadáa sí yín nítorí ti bàbá yín nítorí ti ìyá yín táwọn náà tó bá ti rí yín wọ́n rántí bàbá tó pa wọ́n pọ̀ pẹ̀lú yín bàbá yín tó pa wọ́n pọ̀ pẹ̀lú yín tó bá ti rí yín wọ́n rántí màmá wọn tó pa wọ́n pọ̀ pẹ̀lú yín bẹ́ẹ̀ máa ti ṣe dáadáa yín ẹni tó ti fẹ́ gbàgbé bàbá yín yọ rántí yọ ṣàdúrà fún so gbogbo eléyìí nínú ntọ́jọ́jú sẹ́yìn ẹlẹ́ẹ̀karùn wa ikramu sadiqihima kẹ́ máa ṣàpọ́nlé àwọn ọ̀rẹ́ wọn ọ̀rẹ́ ọ̀rẹ́ baba wa ọ̀rẹ́ mama wa kásàpọnlé wa nítorí pé ọ̀rẹ́ ni wọ́n jẹ́ sóbì wa kò sì síbẹ̀ sì sàpọ́nlé àwọn ọ̀rẹ́ bàbá àbọ̀rẹ́ ìyá yín tí wọ́n ní rántí bàbá yín tí wọ́n ní rántí ìyá yín wọ́n fàdó àránṣẹ́ sí wọn ni ah ọmọ alágbájá ni ìyá ń kú ilẹ̀ ń jẹ̀yàn ah ọlọ́run foríjì ọlọ́run ọkẹ́ ọlọ́run ọgẹ̀ ọlọ́run já tún bọ̀tán tiwa náà dá hmm. tó bá jẹ́ pátó dìjẹ́ ní kọ́ orí bàbá yẹn ló ní bàbá ọjọ́ yájú wa kókó tó ń bẹ yẹn wọ́n bá wẹ̀yìn lọ́ba dọ́mọ rẹ wọn sọ ọmọ bí mo ṣe jẹ́ sí bàbá yẹn nìkan ni lọ́ba lọ́hùn à ẹ pé tí wọn ò bá ṣépè fún ọ dọ́dọ̀ bàbá rẹ̀ wọn sì ní ṣàdùà ó kéré jù wọn sọ fún ọ pé ọmọ àlè ni wọ́n nù àwọn ọmọ tí lágbájá bì ọmọ àlè ni ọ a'udhu billahi minash shaitani rajim ṣe dáadáa sáwọn ọ̀rẹ́ bàbá rẹ̀ ṣe dáadáa sáwọn ọ̀rẹ́ ìyá rẹ̀ ta lọ̀rẹ́ bàbá ta lọ̀rẹ́ ìyá tó máa ṣe dáadáa sí àwọn ẹni táwọn náà ń bẹ lórí dáadáa àwọn ẹni tí wọ́n ń bẹ lórí dáadáa tí wọ́n kì í sọ̀daràn. So ọ̀rẹ́ bàbá rẹ ọ̀mùtí ọ̀rẹ́ bàbá rẹ ẹlẹ́bọ ọ̀rẹ́ bàbá rẹ ọ̀daràn gbéwèrí àwọn kan ni wọn sọ ọ àwọn kan ni wọn sọ sẹ́sì mà pé ọ̀rẹ́ bàbá ò ní jẹ́bẹ̀ àfi kí bàbá náà fẹ́ nítorí pé àwọn kan ni wọ́n sọ pé kọ́ máa pọ́n lé o pọ́n ta nílé èsì irú àwọn eléyàn ní Islam sọ pé kọ́ pọ́n lé o eléyìí jẹba torí ọba pọ́n ẹlẹ́bọlé ìdí ẹbọ lọ́ba tọ́ba sì pọ́n ológogoro lé búkà ògógóró lọ́ba èsì àwọn eléyìí ni wọ́n sọ lẹ́yìn rẹ̀ ni wọ́n mú hadith yá wa Aisha radallahu anha qalat ó ní. ما غرت على أحد من نساء النبي صلى الله عليه وسلم ما غرت على خديجة رضي الله عنها إن جو بن كاري إن يوان النبي ومحمد صلى الله عليه وآله وسلم irú owó tí wọ́n jẹ lórí Khadija ọlọ́run ọba kó yọ́nú sí tó tó kú pé kéèyàn má sọ nítòsílẹ̀ tẹ̀bá ni òjò obìnrin ni obìnrin wo wá ní ejò wú obìnrin wo ní ejò wú pàápàá jùlọ tí ọkọ bá ti do níyàwó méjì mẹ́ta obìnrin ọmọ àjòwú wàhálà ó sì pọ̀ nínú ilé rẹ fìtínà ọmọ akọlura wọn nítorí pé wọ́n mọwú jẹjura wọn lọ ẹlòmíì yóò fi garagara kún tiẹ̀ lórí ẹnìkan ò jù mí ẹnìkan ò tó mi gbẹ́mi sí omi òtó kò ní sábà wọn lábólé rẹ látàrí ipá àwọn obìnrin ti pọ̀ omi yóò lò ń jowú ni lórí pé ilé ìsèlè máa bó ń du ọkọ látàrí pé ń jowú ó lè ṣe ẹnìkejì léṣe látàrí pé ń jowú ó lè hàn kọ́ lè mà lórí pé sáà jowú òfò yìí náà ni torí ẹ̀ gbogbo nǹkan wọn bá ló dùn ma o tásìjú bá ti wọnú gbogbo nǹkan wàhálà ni o tásìjú bá ti wọnú gbogbo nǹkan yìí máa bàjẹ́ ni o kò sí tó burú kóbìnrin ọjọ́ ṣùgbọ́n kọ́ máa fi làákàyè jẹ́ kọ́ máa fọgbọ́n jẹ́ nítorí lẹ́sàrí èèyàn ń jowú kò fi làákàyè sí ọ̀pọ̀ àìmọye ń tọ́ da ló lè bàjẹ́ àti bá nǹkan tí ó sì ṣòro bí àtúntúnṣe. Aisha radiyallahu anha ó ní ìjọwú lórí ìyàwó kan nínú ìyàwó anabi Muhammad sallallahu alayhi wa sallam irú owó tí mo jẹ lórí Khadija ọlọ́run ọba kó yọ́nú sí wọn. wa ma ra'aytuha qat kẹ́sì máa wọ nǹkan ìfojú rí Khadija rí láyé yìí o ìrírí láyé ẹ máa wo owó ti léwu tó nígbà tí anabi fi ń fẹ́ Khadija níbo ni Aisha gan wà tí wọ́n ti bí tí Khadija sì fi lọ ayé tán tó fi fẹ́ kú bóyá gba náà wọ́n tó bí Aisha radiyallahu anha so olóhùn òfojú gánni rẹ̀ rí àmọ́ ọwọ́ ògede epo ti jẹ́ ìyàwó ànábìrì àwọn sì ń jowú rẹ̀ lẹ́ni tó wà nù sàárì kí ló dé nítorí bá nàbì ṣe máa jẹ Khadija lẹ́nu ni gbogbo wa Khadija Khadija Khadija tóbi bá ṣe dáadáa lọ́dẹ ọkọ ọkọ nífẹ̀ẹ́ rẹ̀ ní ìfẹ́ tó ní agbára yàtọ̀ sáwọn ẹni tí ń wo oògùn àdánù ká oògùn àti mọ́kànmábẹ́ tọkọ fi wá máa ṣe gúbọ́gúbọ́ tẹ̀lé ọ bí ẹni tó ṣe kó ti tábà fún mu. tó máa ń ṣe dáadáa sọ́kọ ọkọjú oògùn òfò oògùn àdánù torí oògùn òfò oògùn àdánù títí títí dijọ́ tásìrì rẹ̀ ó fi tú ni tásìrì oògùn bá ti tú tiẹ̀ bọ̀. anabi wa fẹ́ràn Khadija ó fẹ́ràn rẹ̀ dọ́ba débi pé obìnrin tí ò rí Khadija rí ń sì ń jowú rẹ̀ ẹ̀kọ́ wa ń bẹ́ ń bí o pẹ̀lú àwọn àìsà àwọn ṣe tiwọn pẹ̀lú làákàyè àwọn obìnrin kan wà láyé lónìí tó ẹgbẹ́ garagara làwọn wọ́n pọ̀ wọn ní kọ̀ láti pọ̀ bẹ́ẹ̀ ìyàwó kan kò sí lọ́dọ̀ rẹ mọ́ látàrí kó ti kú látàrí kó ti kọ́ lẹ̀ ṣe fáìlì rẹ̀ ń mànú má máa gbé jáde pàápàá jùlọ wọn bá gbóni láwọn dáadáa tó fẹ́ máa sọ lọ́rọ̀ wọn ni kò mánú iṣẹ́ onú ẹ̀kú ni. mọ́wọ́n àjọ jẹ́ pé ètò wà ń lé ń sàwọn àìdá kan ń sàwọn àṣìṣe kankan káì tí ọba sì ti kú sẹ́rù wọ́n rádaràda ni bá fẹ́ mo pe lọ́la ó pé obìnrin <laughs> sórí tó bá gbé. agbado òróró tó gbóná àbá yóò yí ilé ọlórí ni lórí ọba bó bí wọn kọ ọba bó kú abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ ọ ma ọmọ sọ ẹnu tọ́lá obìnrin ti sin digital ni yọ kanjukanju láì di ẹtí ó kó ọkú láyé tínú rẹ ó dùn àbí ó <laughs> lójijì mo bá bára mi mo bára mi abẹ́rẹ́ rí nǹkan mẹ́ torí ẹ̀ ajaja kó tiẹ̀ wá wà lé kòkòkò èsì bẹ pẹ̀lú rẹ náà wọ́n á fẹ́ mi lè ọjọ́ ẹnìkan òun á ṣe bẹ̀ sẹ́yìn káwọn obìnrin náà látàrí owó wọ́n máa fún yàn wọ́jẹ́ yẹn ṣe pé poison ò kìí sóògùn èkúté o ẹ̀hẹ́n ó lè fi magi jọ bẹ́ẹ̀ sẹ́yìn pé ìwọ náà magi Afa, ọkàn kò pé kọ́bẹ̀ tó ń lè máa dùn yóò yóò àfa o ti wà kó magi bọ́ bẹ̀ o tún kó yàbò so wọn náà bó ti wà fi sọnù káàtsá kí lélẹ́yìí ọkàn mi ọbẹ̀ yìí dùn kí ni ń dùn kí ni ń dùn májèlé ti rí kí n ti ṣe májèlé eléyìí á èmi mi jẹjẹ kú jẹ ah èmi yàn ní ìyá alágbájá tó bá ṣe bẹ́ẹ̀ kú wọ́n tẹ́ lẹ́ wàá rí i pé sísítẹ́ẹ̀mù rẹ̀ máa dàrú lẹ́sẹ̀kẹsẹ̀ ni èèyàn níta lẹ wínárì. àní ìyá alágbájá tí àní tí mo wà nílé rẹ̀ irú ọbẹ̀ tó sì ok <laughs> kò sí wàhálà wàhálà ò lè lọ wọ jáde pé bó ṣe ń dalé mi rú bọ́ọ̀tà kí lèmi ṣe ní ìsìn kí ló ṣẹlẹ̀ àní jáde bọ́ síta ọ̀ ń dalé mi ní ọba dikọ ọ̀làjà tì ẹnu ẹ náà ní kékeré kàn sí pé èèyàn máa lọ fẹ́ àwọn méjì mẹ́ta mẹ́rin báyẹn tó yẹ pé wọn náà lọ ya bàbá adísì lẹ̀ ọwọ́ ọ̀pọ̀ kan ti rí káwọn tẹjọ jẹ́sà wá wò àwọn ń fẹ́ àwọn méjì ni wọn náà bá ń bá gàràngàrà káyè rẹ̀ ẹjọ́ tẹ bàbá rómi o ẹjọ́ obìnrin sọnù ni <laughs> so lẹ́bàárí tó náà ẹ ṣáàlà afẹ́rí mẹ́sìnà kí ń jẹ́ mẹ́sìnà sẹ́yìn kọ́kọ́ fẹ́lì mbẹ́ tọ́ lọ́ba lọ gbé gàtó ń gbé fìtínà ọba máa kọlu fìlítì lágboolé rẹ̀ nítorí pé kì í ṣe gbogbo èèyàn lọ́ mọ àti ṣe rẹ́fírí ṣe láàrin àwọn obìnrin tó bá dá wàhálà lẹ̀ wàláì wọ́n gan ọ́ dàbí bèbí ni láàrin wọn wọ́n gbọ́ síbi eléyìí ló tún gbọ́ sọ̀hún. pé ta ni ta lè kó ẹ̀dá tọ́da yìí lẹ Ebi wọn náà àjàjà kó tún ama máa kí ó kà pé àfa àná torí di eléyìí ńgbà tí ọmọ wọn yin obi kan wájú obi kan ó ti fọ́lé wàláhì ó ti fọ́lé torí ẹ̀yin ọmọ ya ojú rẹ̀ dáadáa téèyàn bá ti ní àwọn méjì wàá ya ojú dáadáa wàá máa sọ èdè pè tó bá kíyèsí pé ọ̀tọ̀ lẹ́ni tó wà ń lé rẹ̀ tó ń jẹ ọbẹ̀ rẹ̀ tó dùn nísìn tó rò pé ẹni tó wà ń rẹ̀ lánàá ni tó wà ní ah, masha Allah Ummu Habiba à tó <laughs> Ummu Maimuna ló sì wà lọ́dọ̀ yóò da kíkú ọlẹ́ẹ̀kẹ́ ni pé ta ni <laughs> gbọ́dọ̀ máa ya ojú ẹ̀ kọ́ ya ọpọlọ kó tún ya ẹnu kó kíyèsí ọ̀rọ̀ èyí ń pè yìí sì bá bíi mu bá mu. Ẹ àjàjà tó máa ń bóbìnrin ṣeré tó wá lọ sí èdè pé yóò kó ìfọ́tí fún ọ. sòkò yìí sì bẹ́ẹ̀ ń sìn pé o wàláì kò yìí sì. torí ẹ ọwọ́ pàànàbí sallallahu alaihi wasallam àìsà náà sọ kí lànàbí ti fi ń bí òun tọrọ Khadija fi ń bí òun. ó ní ó ní kí ló dé tó ń fi ń jowú lórí Khadija ó wò ó rí rí. وني ولكن كان النبي صلى الله عليه وسلم يكثر ذكرها ولا نبي ما دا قولي اقو يبيتو على تدين خديجة اه يعني اوان خديجة الله اكبر خديجة ابيري خديجة سبا قم خديجة سبحان الله لو بعد ذلك يوم بعد ذلك يوم عائشة هو نيكو اي بابي <laughs> ó sì sọ pé Khadija ok òun àní àyè so yóò ti máa fura pé ọkàn ọ fẹ́ràn tọ ọlànà bíi máa dá akọ rẹ̀ pọ̀ míì gan wọ́rú pa tó á ànábì ọwọ́ lóríkè ثم يبعثها إلى صدائق خديجة النبي قال لك والله gbé ولا خديجة آه آه kí ló lè tó bá wọn àwọn ọ̀rẹ́ Khadija wọ́n tún jẹ nínú ọlá Khadija lẹ́yìn ikú Khadija subhanallah a ah, fọ́rífọ́rí lélẹ́yìí jẹ́ fáwọn obìnrin tó bá wà lé o fọ́rífọ́rí ẹ̀hẹ́n ní ìsìn bíi kápá ń léyà nìyí ọ̀hán níyàwó méjì nígbà tó wá pẹ̀ràn léyà ọ̀hán ni ẹyọ ma ẹ wá gbé apẹ̀ràn yìí lọ fún bàbá àyà yín eléyìí ó sì ti lọ́mọdé kò fẹ́ so ẹ lọ gbé fún bàbá yín kẹ́ bàbá tó ń kọ́ <laughs> èkejì bàbá tó ń kọ́ no ẹni tí wọ́n fẹ́ gbé nǹkan fún mo ti fi nǹkan ránṣẹ́ sí i àfa alábòsí mẹbí bàbá tiẹ̀ ti kú bàbá ti kú kò léèyàn so ó sì yàwó rẹ̀ ń dá ìjọ ọdún ni a ẹ lè kanra yín lẹ́sìn ó ti wá yí òun báyìí ẹ̀yin náà lẹ́sìn ká pàlẹ́bí ni tá a bá níyàwó méjì sá tá a bá fi sọ́dọ̀ ẹnìkan jọ ẹnìkan lọ sá bó láti wá ń jọ gbẹlẹ kìyàmà ẹgbẹ́ wọ́ọ̀dàgùn àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ bàbá stroke torí di eléyìí àwọn nǹkan wà sẹ́yìn ò ní kà bóyá nǹkan wò pé bàbá eléyìí báyìí wọn ò ní kódà wọn ò pẹran bàbá tẹ́lẹ̀ yìí pẹran káàtún gbẹran lọ fún wọn tó ti pẹran pẹ gbé lọ fún wọn náà níjọba fẹẹ ti ṣe kó fi ṣe á sí bàbá ju bàbá lọ ní. <laughs> bàbá tẹ́lẹ̀ yìí ò ní akọ́mọ̀nì sẹ́mi mo ní kọ́mọ̀nì. torí ẹ téèyàn bá lọ kọ́ sùúrù dojúmọ́lẹ́ máa lura yín o torí pé obìnrin ò gbé pàǹdà tó bá tún wò ó pé ọ̀n sábòsì ó sì lè má jábòsì lérò tiẹ̀ àmọ́ lọ́dọ̀ tiẹ̀ wọ́n máa ka gbogbo nǹkan kan àbòsí náà ni. anabi sallallahu alaihi wasallam tó bá gbẹran lóríkè lóríkè yéésẹ lékìrì lékìrì oríkè ẹran ni anabi ó yóò á gbé ẹ lọ gbé fún ẹ Khadija. tó farubbama qultu lahu ìgbà míì gan ẹ máa ń ṣẹlẹ̀ pé wọ́n bá ká mi láàmú tó máa ń sọ fáwọn àti kèé ká ẹlẹ́mi yẹ kún fi dunya illa Khadija ó dàbí ìgbà tí ọ̀sẹ́ lómi ayé ju Khadija lọ wà nábì áá ìyẹn ni pé táwa lè sobi ni tó bẹ́ẹ̀ làwọn obìnrin máa ṣe bẹ́ẹ̀ làwọn obìnrin máa ṣe torí di eléyìí ẹni tó bá ti ní ìyàwó méjì èèyàn gbọ́dọ̀ máa sọ dáadáa obìnrin kan níwájú obìnrin kan gbogbo dáadáa tó bá ṣe ìwọ àtòun lẹ́jọ́ máa sọ má jẹ́ kó ta sí tiẹ̀ lómi bàtà tí wàá mọ̀ bá àwọn àìdá rẹ̀ náà tó bá ṣe láàrin rẹ̀ àtòun má jẹ́ ọ̀tá sẹ́lómi létí àbí tó bá ṣe hàn tó ṣe hàn tí gbogbo èèyàn ti máa ò lè gbé pamọ́ àmọ́ tó bá pé láàrin ìwọ àtòun ni má jẹ́ kẹ́lómi ọmọ sí torí káwọn obìnrin máa ń wá lébu ara wọn ni yóò fẹ́ mọ ibi tẹ́nìkan kù sí so that yóò dìímú di ọjà tó bá dijọ́ ọjà yóò kàn máa ni ṣebí ọ̀nà ti ah, gbogbo ti sẹlẹ lọkọ ń sọ fún ọ ti ṣe báyìí mọ mélòó ló lè lónìí so ẹyin ọkọ ẹyin náà ní dalérú dalérú ó gbìyànjú láti pé àṣírí ẹnìkan ẹ kó tú ara rẹ̀ obìnrin bá dá lẹnu lẹ́nu létariwo bá sọ kò sí kò sáàsì kan tó lè bò má kálukú ti má kálukú ti rì tọ onítùmọ̀ aṣọ fún anabi sallallahu alaihi pé ṣé òsóbì mi láyé ju Khadija lọ ni anabi sọ pé a bẹ́ẹ̀ innaha kanat wa kanat a Khadija Khadija rí báyìí ó tún jẹ́ báyìí ó tún jẹ́ ṣèbọ̀ kan lọ gbọ́ tẹ́lẹ̀ tó ń sọ̀rọ̀ tó ànábì wa ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí à ah, Khadija tó rí nǹkan ò rí bẹ́ẹ̀ báyìí lórí báyìí lórí báyìí lórí wa kana li minha walad ah, náà ló tún bí àwọn ọmọ fún mi. Allahu akbar àjọpọ̀ ọmọ pàtàkì ọmọ sì torí pé Khadija bí ma fún ànábì sallallahu alaihi ó tún bẹ́nu sábàbí dáná bí fi kàkùn ẹ wá máa wà nábì wa sallallahu alayhi wa sallam tó wá ka Khadija nítorí sábàbí tó pọ̀ tọkànnù rẹ̀ jẹ́ tọmọ tó bí fún kò wá ṣẹlẹ̀ rí njọ́kànláyé gbogbo gbogbo àwọn obìnrin tànàbí níhùn tí wọ́n lé mẹ́wàá tọkànnù òbí máa kò dájú kò ṣẹlẹ̀ rí pàánà fi àìbí máa bú ẹnìkan nù wá rí salawatu rabbi wa salamuhu sẹ́wọ̀n kí bá ṣe wọ́ ọlọ́ọ̀ba ló máa ń ṣe ànábì wa nù sallallahu alaihi wasallam bá dúró àwọn ọdún yẹn tó fi gbé pẹ̀lú àwọn ìyàwó mi wọn lóyún rí dalẹ́ dípò páàkì wọn lóyún ọba jẹ ni wọn sọrú rẹ ń pa Aisha radiyallahu anha kó lóyún rí ọba jẹ ni kò sí kọdọgba kò fẹsẹ̀ rìn ẹ wá wo ànábì wa sallallahu alaihi wasallam ti ní sùúrù tó ẹ̀kọ́ lálẹ́ ànábì fi kọ́ wa yìí o gbogbo àwọn obìnrin tí òbí ma yìí anábì ò ti torí rẹ̀ lé wọn rí kò kórìíra wọn nítorí pé wọn ò bí ma òun náà ló sì ní ká fẹ́ yàwó bímọ bímọ ní ká fẹ́ ká bímọ kọ́pọ̀ òun fẹ́ fi púpọ̀ wá ṣe fáàrí níwájú gbogbo àlùmọ̀jọ́ gbẹ̀ndà kìyàmá àwọn àyàwó tiẹ̀ gbogbo wọn gbogbo wọn ò sì bímọ ẹyọ kan iná ló bímọ òní Khadija àfọmọ kan tí ẹrú bí fún ìyẹn Mariya al-Qibtiyya àwọn náà ká lọ kọ́ sùúrù ká sì ní àmúmára àtàfáradà lórí àdánwò tọ́lọ̀ ń bá gbé bá wa. níìsín àgbọ́ pé abáyá wọn lọ tẹ́sì kan wọn lọ tẹ́sì kan àwọn ìyàwó ànábì àgbọ́ pé báyọ̀ ọkọ lọ positive báyọ̀ ìyàwó lọ negative àgbọ́. ànábì sì ṣe sùúrù sallallahu alayhi wa sallam ṣé wọn dánú bí ànábì ni wọn ò wo obìnrin sànàbì rì sànàbì ọmọ azọkọ ẹyin kíni sẹ́yìn yìí wúlò fún mi ni sẹ́ǹkan kó mi ló ń jẹ́jẹ́ ẹ̀yin tá a gbọ́ kó lára yín láti gbọ́ pé mọ̀lẹ́bí ànábì kan débi ẹjọ́ kan pé ẹ̀yin kí ni burúkú yẹn jáde ìrì pé mo lé yín lè bọ̀ dáa mi kó wa ló ń jẹ́jẹ́ sẹ́ẹ̀ wúlò fún wa yìí. yorùbá lẹ́bù ìjọ mélòó lẹ́yìn lè ṣe sùúrù dáa ìjọ mélòó la lè ṣe sùúrù dà ọkọ ìjọ mélòó la lè ṣe sùúrù dà ìyàwó ẹ̀rí gbogbo ayé ó ti dàrú tóní kálukú ó ti máa banújẹ́ tí wọ́n bá ti ń gbéyàwó lọ lé ọkọ ní yorùbá lẹ́bù ẹgbọ́n tí wọ́n mọ̀ pé à ń padà bọ̀ wá lẹ́yìn oṣù mẹ́sàn-án tóṣù mẹ́sàn-án bá lọ tà sí tí wọ́n bá wọnú ìyàwó tí ọ̀gá nǹkan ọ̀sẹ̀ nǹkan ṣẹlẹ̀ tí ò sí tí èsè pé nǹkan kan bẹ ọmọ tí wàá gbádùn o àwọn èèyàn kọ nu wọn ni tó bá gbé wálé ọkọ ní kò sọ o àwọn èèyàn ìyàwó àwọn náà mọ òwúgbà ah, nǹkan kan sọ ọmọ tiwa náà ọmọ tí yín náà kọ lọ bá yẹ̀wò wàhálà ń bọ̀ nù ń rúgbó bọ̀ nù ẹ rí táwọn màmá màmá. níjọ́ tí wọ́n bá ń sin ìyàwó lọ́lé ọkọ wọ́n mọ̀ sọ pé àwa ń bọ̀ wá kó máa àwa ń bọ̀ wá kó àbí ọmọ wa wá fìtínà sọ àbí òso òso Allahu akbar ẹ wá wo iye tó gunra wọn tó gunra wọn tó gunra wọn tó gunra wọn táwọn ìyàwó fi ń bẹ́lẹ̀ wọn ò lóyún ambọ̀sibọ́sí pé wọ́n bì mà nǹkan kan òsìsà nábì tiwa salawatu rabbi wa salamuhu alayhi. a sì gbà pé nǹkan kan sá àwọn ìyàwó rẹ̀ náà ṣùgbọ́n kọ́ lè lọ́wọ́n bá ní. torí pé ntọ́lọ́n bá fẹ́ kọ́ sẹ́ oníṣẹ́ ntí ọba fẹ́ kọ́ sẹ́ kò sẹ́ni tó lè mú sẹ́ àwọn ọmọ tánàbì gan bí sọlọwọtò rọbì ọsẹlẹmù hù àlẹ yìí mélòó lọsẹkù láyé kánàbì gan tó kú ẹyọkan ni ẹyọkan gan anabi kú oṣù mẹ́fà lòun náà tẹ̀lé Fatima radiyallahu anha tó bá jẹ́ pé àrọ́mọdọ́mọ òsínfà nàbì sallallahu alayhi wa sallam rárá àfi lágbọn Fatima ọmọ rẹ̀ bìnrin torí ẹ̀ tó máa ń sọ pé lágbájá ara ilé ànábì ni lónìí lágbọn àwọn ọmọ ọmọbìnrin ni. nàtàlẹ́ bí sallallahu alaihi wasallam sọ fún wa nípa al-mahdi wíkẹ́ ń bọ̀ nígbẹ̀yìn ìgbà wọ́n á ní mahdi Yomina, ahlul bayt nínú wa ni ó ti jáde mahdi nínú àwọn ará ilé ànábì ni ó ti jáde yẹ́kẹ́ nínú àwọn àrọ́mọdọ́mọ alḥasan ọmọ ali ọmọ fatima ni ó ti jáde ṣé yorùbá lẹ́bù sì ka ọmọ ọmọbìnrin kan ma ìbá ọmọ ọlọ́mọ lẹ̀ ń pè wọ́n sọ àwọn ọmọdọ́mọ tá a bá nìkan láàrọ̀ ọmọdọ́mọ ànábì lónìí agbọ́n ọmọbìnrin ló ti wá torí àwọn ọmọkùnrin rẹ̀ wọn sẹ̀mí débi pé wọ́n ti ẹ̀dàgbà fẹ́yàwó ń bọ̀sibọ́sí eléyìí fi hàn wá pé bá fẹ́ràn obìnrin kan ká máa ṣe ní màánú nígbà tó obìnrin bá ti pé méjì lọ́dọ̀ wa àwọn obìnrin jáde ti fìgbà kan já wọn nìkan lọ́dọ̀ ọkọ wọn ṣe sùúrù wọn fọwọ́ wọ́nú nígbà tí wọn bá rẹ́ni kejì nítorí irú ọ̀rọ̀ tọkọ máa ń sọ kò ní lè sọ má ọ̀rọ̀ tí máa sọ láàrin yàrá láàrin pálọ̀ láì bìlà pẹ́ nìkan jọ̀rọ̀ òun gbọ́ kò ní lè sọ má. So nítorí tó bá lọ ṣèṣe sọ níbi tí ẹnìkejì rẹ bá wà pé i love you i miss you àfa à bóyá àsọmánu tẹnu rẹ ó fi ọkọ bọọdù àmọ́ ńgbà tó jẹ́ wọ nìkan lè máa sọ ara nǹkan tí máa tún dá wàhálà lẹ́nìyẹn o toróbìnrin tó ń ti kọ́kọ́ wà òun fẹ́ pé kí ọkọ yẹn tẹ̀síwájú pẹ̀lú bí ṣe máa ń ṣe bọ́ fẹ́ kí ṣíṣe bí ọ̀jẹ́ fọ́rífọ́rí fún ìyàwó tó ẹsẹ̀ dé ọkọ tí yìí sì ṣe pórí tiẹ̀ dàrú kò ní lè ṣe nítorí pé tó bá tàn wò níbi tóbìnrin míì wà wàhálà ọmọ ṣẹlẹ̀ kódà tó bá sọ irú rẹ̀ náà fóbìnrin míì tó ẹsẹ̀ dé yọ sọ fún pé àá èwo ni kí lọ́sọ̀ àwọn ẹ̀dẹ́gbẹ́ báyìí ìyàwó lòun náà ṣé ohun ọlọ́ọ̀fù ẹ̀ ló ń fẹ́ ẹ ǹlẹ́ bàbá jọ ọlọ́ọ̀fù wàá lọ ṣẹlẹ̀ torí ẹ̀ màánú ló kù tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ máa ń sọ pé i love you tẹ́ ẹ máa pariwo rẹ̀ ní ìsinú yàrá lẹ̀ ti ń sọ àsìkò ọ̀gán tí ò ní sọnù yàrá náà mọ̀ nítorí pópin burú tó máa tún sọ fún tó ti pé orogún ti wà ó lè máa pé à òun tọkọ tòun tó fẹ́ràn òun tó pé gbogbo gbà ẹ máa jẹ lẹ́nu i love you i love you yọba tún fi dá wàhálà lẹ ó ń tì òsì gbọ́kọ̀ sọ bẹ́ẹ̀ rí yọba di wàhálà ọmọ àmàánu ẹ ẹ sọ pé i love rí ẹ sọ pé kí bá love ẹ̀ ń bá ti lé ọ̀dà nù lẹ́fù tí ọ wà nù ọ ń lé ọkọ kò lé ọ ọ ọwọ́ anìkọ̀ sọ pé i love ó ti fi ìwà sọ pé i love torí ẹ ẹ kíyè sára ẹ sọ wá ẹ sọ sọ̀rọ̀ sọ. So ní ìgbà táwọn obìnrin bá ti pín méjì jù bẹ́ẹ̀ lọ ọlọ́run ẹlẹ́dàá wa kó fún wa ní déédéé ṣe kó lè wa dènà sábòsì ó ràn wá lọ níbi tá a lérò àti ibi tá a lérò ọlọ́run ẹlẹ́dàá kó má dalẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa rú subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.